tó bá rí mùsùlùmí kan tó kórìíra ṣẹ̀ríà tó yẹ máa fi mú ní gbogbo àti máa ti sọ̀rọ̀ ṣẹ̀ríà kó wọn fẹ́ gbọ́rọ̀ nípa rẹ̀ táwọn kò ní tàn kì í ṣe mùsùlùmí kò tiẹ̀ máa ń tán pè ní Islam olódo lásán ni. naam jazakumullahu khairan ẹ máa darapọ̀ mọ́ra pẹ̀lú zero eight zero two four four eight one four four one tó ń pè láti ìlú òkèèrè plus two three four eight one zero six one four three five four two nọ́mbà tẹ́ máa pèsè tẹ́ bá ń pè láti nàìjíríà ó ní zero eight zero two four four eight one four four one tẹ́ bá ń pè láti ìlú òkèrè plus two three four eight one zero six one four three five four two láti béèrè èyíkéyìí tó bá rú yín lójú nínú àlámọ̀rí ẹ̀sìn wa al-islam torí pé a máa ń pé ìmọ̀ ló ní àdínì ọgbọ́n ògbé ẹ má gbàgbé àwọn tíra ọlọ́kan ọ̀jọ̀kan èyí tí àwọn àṣẹ tí wọ́n kọ láti jẹ́ pé kán ṣàlàyé ẹ̀sìn wa yìí fún wa ẹ̀sìn Islam naam aleykum salaam orúkọ yín bí tẹ́tí ń pè kí ni ìbéèrè yín. aleykum salaam wa rahmatulah. alhamdulilayi ká ṣàdúrà fún gbogbo mùsùlùmí ara nǹkan tó fi ẹ̀sìn Islam tó fi pa wá láṣẹ ni mùsùlùmí ti ń bẹ láyé ẹni tó ṣe pé ń tẹ̀lé òfin ẹ̀sìn Islam kìí ṣe pé abími lórí ẹ̀sìn Islam ni kìí sojúṣe rẹ̀ mọ̀ ń jórúkọ mùsùlùmí ń sojúṣe mùsùlùmí àwọn eléyìí bẹ́ẹ̀ ṣàdúrà irú wọn kọ́ ní ọlọ́ba o torí kèfèrí lásán làwọn eléyìí ẹni tó ṣe pé ń bẹ láyé ó ń ṣẹ̀sìn Islam kò fi ṣàwàdà kò fọwọ́ ẹ̀rẹ̀ hàn ẹ̀ mú abẹ́ni tó ti sẹ̀mí lórí ẹ̀sìn Islam tó sì kú lórí ẹ̀sìn Islam àwọn àlàdúrà tí wọ́n ní kẹ́ ẹ máa ṣe fáwọn mùsùlùmí tí ọ̀ma bá ètò túmọ̀ sí pé ẹ̀yin gan lára tẹ́yìn bá mójútó ẹ̀sìn Islam yín tẹ̀ǹtìpá ẹ̀ tí kù ẹ̀ ń bẹ lókè pẹ̀ àdúrà tí mùsùlùmí bá ṣe yọ̀ọ̀ma bá bá a bá wá kú dáadáa rà lẹ̀ àdúrà tí gbogbo mùsùlùmí tó bá kú bá tún ṣe yóò máa bá wa lópin ìwà tó wá pé agbáyé ṣe islam àsìkò lórí islam torí ẹ ó wá nínú àdìtà nàbọ muhammed sallallahu alayhi wa sallam wípé gbogbo ẹni tó bá fi lè tọrọ àforíjì fún mùsùlùmí lọkùnrin àti mùsùlùmí lóbìnrin allahu azza yóò foríjì ló ń ka ayé mùsùlùmí lọkùnrin àtòǹkà ayé mùsùlùmí lóbìnrin àmọ́ àwọn mùsùlùmí òdodo yàtọ̀ sáwọn jùmọ̀ àjẹ́ndé mùsùlùmí Ramadan àjẹ́ndé mùsùlùmí àbáwọn tí wọ́n ń tara wọn dànù léyà àjẹ́ndé mùsùlùmí àwọn wọ̀nyẹn kọ́ ni mùsùlùmí o irú wọn sì lè pọ̀ láwùjọ tí wọ́n ń tara wọn dànù ó kì í ṣe mùsùlùmí tó bá ti sojú ṣe mùsùlùmí tí wọn bá sì kó ẹnìkan tó mùsùlùmí kò gbọ́dọ̀ dúró níbi ipá abẹ́sẹ̀ sọ̀látùl jánásà sí wọn lára torí a kìí ṣe sọ̀látùl janaza sí kèfèrí lára. náà ẹ má darapọ̀ mọ́ wa pẹ̀lú zero eight zero two four four eight one four four one tó bá ń pè láti ìlú òkèèrè plus two three four eight one zero six nam. aleykum salaam wa rahmatulah orúkọ yín bí tẹ́tí ń pè. náà ìbéèrè yín. àtẹ̀yìn àtàwa àti gbogbo èèyàn àti olúwa lẹ́dàá ní ká tẹ̀lé súnà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà lára ká bira wa léèrè táwọn náà ń tẹ̀lé tà nàbì lódodo àbá ń tanra wa dànù tó bá pàmò máa ń tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa sallam lódodo kò yẹ kó ṣe wípé àlàfo kan bẹ láàrin àwa àtàwọn ọmọ wa tó gbọ́dọ̀ jẹ́ pé àwọn ọmọ wa ń rí wa sá àwọn ọmọ wa ò fẹ́ tó pẹ̀lú wa á pè ìjókòó tí mọ̀lẹ́bí àwọn ọmọ wa ò ní débẹ̀ kí làwọn ń ṣe gan-an rí báwo ni táwọn ṣe ti ṣe ṣe déédéé pẹ̀lú ẹ̀sìn Islam báwo ló ti ṣe takò ẹ̀sìn Islam tẹ́kẹ̀ ṣe pé ńgbà tá a bá jókòó àwọn pé báwọn bàbá wa ti ṣe náà ní ẹjẹ́ ṣe nìkan gbọ́dọ̀ gbọ́dọ̀ Islam kan wá fún wa ń bí sàwọn bàbá wa la fẹ́ fi tó ńgbà tẹ́yìn jẹ́ pé bẹ́ẹ̀ lẹ́ ń ṣe ọmọ wọn láfẹ́ sórí rẹ tó yẹ pàṣà bàbá rẹ ní òkú máa tó àní Islam náà lẹ́sìn tẹ́ fi sórí rẹ òun náà lèyàn pàtì títí ó fi bá lẹ́yìn bá ti jẹ́ pé ẹ̀yin ọ̀fin bí takò ẹ̀sìn Islam ẹ̀ ń tẹ̀lé lánàá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam mo fi ń ta yín lójú pé ọmọ yín kàn sí tí wọ́n máa ta kété sí yín nígbà tẹ́ ẹ bá pè ọmọ yín kàn sí tí ò ní pẹ̀lú yín nígbà tẹ́ ẹ máa ń ṣe tó lè mú dàgbàsókè wá eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àwa gan alára ní ká bira wa léèrè tọ́lá àwọn ọmọ àwọn kì í ṣe aláṣejù báwa ti ṣe jẹ́ aláṣeboro àwọn iṣẹ́ aláṣejù torí pé sìn wọn tán gbọ́ yìí ni wọ́n ń tẹ̀lé aláṣeboro làwa torí pé àwa fẹ́ ṣe àṣà kọjá ẹni tó fàṣà lélẹ̀ tó àwa fẹ́ máa fàṣà a fẹ́ máa fi gbẹ́sìn ṣubú táwa lọ lóríire tó tò pẹ̀lú wa níbi tá a ti fẹ́ máa fàṣà gbẹ́sìn ṣubú kò sì sí lákọọ́lẹ̀ pásà lẹ́sìn tẹ́ fi wà lẹ́jẹ̀ náà jazakumullahu khairan ẹ máa darapọ̀ máa pẹ̀lú zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one tẹ́ bá ń pè láti nàìjíríà tẹ́ bá ń pè láti ìlú òkèèrè darapọ̀ mọ́ pẹ̀lú plus two three four eight one zero six one four three five four two lẹ́ẹ̀kan sí plus two three four eight one zero six one four three five four two. àwọn gbàgbé bí mo ṣe ń sọ lọ a lè máa rí àwọn tíra yìí tí àwọn fọdí láti dọ̀tú tí wọ́n kọ kí Allah kó bá ṣe dáadáa fún wa a lè ríra ní sẹ́ńtà ní pápá abẹ́dẹ̀ lọ́gbọ́mọ̀ṣọ́ gẹ́gẹ́ ni a lè ríra gba online gẹ́gẹ́ bá a ṣe ń ra àwọn tíra èyí tó jọ pa tíra naam aleykum salaam wa rahmatulah orúkọ yín ibi tẹ́ ti ń pè orúkọ yín. lẹ́yìn náà gbogbo ẹni tó bá ń pè tó bá mọ̀ ìpín ní tó ń fẹ́ pè ń fẹ́ kálẹ̀ wọ́n hmm. ń bùkátà kókó máa gbà hmm. nítorí pé bẹ́ẹ̀ ti ṣe pè ta ìpè hmm. náà ni atú àṣírí ti tú àṣírí pé ẹ fẹ́ máa rìkọ́dù ìpè yìí báyìí ìpè tẹ́ mọ̀ pé ó sìn láǹfààní láyé àti lọ́run tí ò ní dìbà lẹ́jọ́ fún yín lọ́la gbẹ̀ǹdà òkè àmọ́ èsì pé kàn fẹ́ fi dárúkútù dábìlì sí dáfitínà lẹ̀ máa pè ọ̀pọ̀lọpọ̀ dilẹ̀ ẹ̀sìn òye wọn èsì ẹ̀sìn ni wọ́n fẹ́ wádìí bí wọ́n fẹ́ dá fìtínà lẹ̀ hmm. náà. naam zero eight zero two four four eight one four four one tó bá ń pè láti nàìjíríà tó bá ń pè láti ìlú òkè ẹ̀dá pọ̀ wọ́n pẹ̀lú plus two three four eight one zero six one four three five four two naam orúkọ ayélujára ti ń pè. wa aleykum salaam wa rahmatulah wa barakatuh ìbéèrè yìí. alhamdulilayi ẹni wẹ́ẹ́ bá ti ṣe máa nínú ẹ̀kọ́ tẹ́sán Islam fi kọ́ wa wọn náà nípa àgbọ̀dọ̀ forúkọ kan pé Allah yàtọ̀ sí tó bá fi pe ra rẹ̀ àbí tánàbà Muhammad sallallahu alayhi wa sallam tó bá fi pe a ò sì gbọ́dọ̀ fi nǹkan kan ròyìn rẹ̀ àyàfi tó bá fi ròyìn ara rẹ̀ àbánàbà Muhammad sallallahu alayhi wa sallam ó fi ròyìn rẹ̀ ẹ wá ní àdéhì kan tánàbì sallallahu alayhi wa sallam tó ti sọ pé man la yas'alillaha yaghdabu alayhi ẹni bá kọ̀ láti máa tọrọ tí ń fẹ́ lọ́dọ̀ Allah Allah wa máa bínú sí wọ́n ní tí a bá sọ pé ń bínú sí ṣé Allah wa nínú ni àbí báwo. àkọ́kọ́ kì í ṣe pàdísà nàbà Muhammad sallallahu alayhi wa sallam onìkan ló sọ pé olú ẹlẹ́dàá ó bínú àwọn àyà púpọ̀ nínú Al-Qur'an fi hàn pé olú wa bínú. ẹ rí i pé nínú Suratul Fatiha ẹ̀ka ń bẹ̀ pé ghayril maghdubi alayhim waladdallin yàtọ̀ sí ojú ọ̀nà àwọn ẹni tá a bínú sí Allahu azza wa jalla ló bínú sí wọn. èyí wá sọ pé tọ́ba sọ pé olúwa bínú só túmọ̀ sí pé Allahu nínú ni. akọ́kọ́ èdè Yorùbá lélẹ́yìn èdè Yorùbá yẹn tí wọ́n bá wí wọ́n tọ́ka sí pé èèyàn ó ti yí ìṣe àti ìwà padà sẹ́ni tó ṣe nǹkan tí ó jẹ́ nǹkan tó burú tí ò dáa so náà ni wọ́n pè ní ìbínú kò túmọ̀ sí pé ẹni tó bínú náà nínú àwọn èèyàn inú náà ni nǹkan yìí gbà jáde yorùbá ló sọ èdè tiẹ̀ bẹ́ẹ̀ tó bá fẹ́ túmọ̀ rẹ̀ lédè yorùbá kò sí bá ti ṣe lè túmọ̀ rẹ̀ jù bá ń lọ a sì ti mọ̀ pé lábẹ́ òfin ṣẹ̀ríyà Allahu azza wa jalla kò sọ níbi kankan pípọ̀ nínú kò sọ níbi kankan pọ̀ nínú kódà àyà Al-Qur'ani tó fi hàn pé kò sí nínú ẹni tá a pẹ̀lú inú nítorí pé aya tó sọ pé Allahu samad nínú tafsir àyà yìí wọ́n ní pé inú ni kò kò túmọ̀ sí pé àfi inú ti sọ́dọ̀ téèyàn bá ń ṣèwádìí téèyàn ń kọ̀wé gbogbo eléyìí yọ hàn sí ọ hmm. wípé tá a bá fẹ́ gbé ìtumọ̀ gbólóhùn kan láti èdè kan wá síde yorùbá lọ́pọ̀lọpọ̀ gbà ó rí i pé dèyẹn há kò ní gbólóhùn tá a fẹ́ lò fún nígbà míì àfi kó jẹ́ pé aláfọpọlọ wa rọ ìgbà míì ó sì lè jẹ́ pé bí yorùbá ti ṣe sọ nǹkan rẹ̀ tá a bá gbé sí abẹ́ òṣùwọ̀n ṣẹ̀ríyà hmm. yóò jẹ́ pé gbólóhùn àfi rẹ̀ dáadáa kó lè bá hmm. so nísìnyí ẹni mọ̀ mọ̀ sọ yorùbá yóò sọ pé ah, àti Allah bá ti lọ tí òun lọ́rùn kò síbi tó ti sọ bẹ́ẹ̀ kò síbi tó ti sọ pé tí òun lọ́rùn so eléyìí òde yorùbá tí ò ní tùmọ̀ nínú tawhid àmọ́ irúpọ bínú irúpọ yọnu àti ìrìgbólómi ta lè lò fún bàbá gbọ́ yorùbá jù bẹ́ẹ̀ lọ ó lè pè wá. nínú àwọn tíra ọlọ́kan ọ̀jọ̀ kan nípa ìdájọ́ àti òfin ẹ̀sìn Islam ètí àwọn samahatu dr dọ́mbà wakọ̀ náà ẹ lọ́wọ́ hello aleykum salaam wa rahmatulah orúkọ yín bí tẹ́tí ń pè orúkọ yín na ìbéèrè yín. a ti a ti dáhùn lóòrèkóòrè nípa àwọn yẹn ẹjọ àwọn nǹkan tí wọn bá ti dáhùn ó ní kẹjẹ ká máa ṣèbéèrè nípa rẹ̀ torí àkókò tó họ ó sì wọn ó wọn jọjọ now nípa àwọn tíra ètò ṣe àkójọpọ̀ ọlọ́kanòjọ̀kan òfin àti ìdájọ́ ẹ̀sìn wa al-islam nura ní bológo moram kíámù janaiz husnu muslim ètò ṣe àkójọpọ̀ àdúà àti àwọn àdúà ìbò àti ìsọ gẹ́gẹ́ ní mudad ahkam bugyatul najah wal falah al-ibhaj ètò jọ pé òun náà ṣe alákòjọpọ̀ àwọn òfin àti ìdájọ́ ètò bí anabi sallallahu alayhi wa sallam gẹ́lẹ́ wọ́n ṣe ń ṣe àsọláàtì wọn gẹ́gẹ́ bá a ṣe máa ń pè àsọláàtì ó ṣe pàtàkì ẹja ṣe gbìyànjú káà náà wá ọ̀nà bó la ṣe rí ọ̀kan àbí méjì nínú àwọn àwọn tíra ìkí Allah kó tó bàbá ṣe dáadáa fáwọn olùmọ̀ wa. náà nọ́mbà tẹ́ mọ̀ pè sí ń pè ní nàìjíríà wọn ni zero eight zero two four four eight one four four one tẹ́ ń pè láti ìlú òkèèrè plus two three four eight one zero six one four three five four two ẹ bá ń pè láti ìlú òkèèrè plus two three four eight one zero six one four three five four two. plus two three four eight one zero six one four three five four two ẹ bá ń pè láti nàìjíríà zero eight zero two four four eight one four four one. ó ń bẹ náà tíra yín tó jẹ́ pé larubawa sangiliti ona náà fi kọ́ ó sì ń bẹ́nu rẹ̀ tó jẹ́ pé wọ́n wa tó jẹ́ pé àwọn ka ọkàn wọn máa balẹ̀ náà ọkàn wọn máa balẹ̀ ń pé ẹ̀sìn yìí tá à ń ṣe à ń ṣe lórí àmọ̀dájú àmọ̀yéké kò sí àní-àní àbí tàbí ṣùgbọ́n bẹ̀ náà mẹ́lọ́ aleykum salaam wa rahmatulah orúkọ tẹ́ ti ń pè ìbéèrè yín. Não? Não. Não. Já acumula. Não. Hello? São alaikum. Alaikum salam. Olá. O que é que você tem Otá. ẹ̀sìn Islam ó dá lórí pé ara ìtẹ̀sìn Islam wa òun náà ní kí a láàyè kó ṣe sàrà àfọ́kù. ó wà nù hadith tí Imam Muslim gbà wá bí arákùnrin kan sọ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wípé ẹ̀mí màmá mi bọ́n mo ń sì ń wò pé tó bá kó láǹfààní láti sọ̀rọ̀ ni kò bá pa mí láti láti ṣe sàrà fún jẹ́ kí mo bá ṣe sàrà fún yóò rí ládàá rẹ̀ bí Ànábì sallallahu alayhi wa sallam níbẹ̀ ni eléyìí túmọ̀ sí wípé nínú àwọn dáadáadáa tó yẹ kẹ́ni tó kù kọ́ máa ṣe fẹ́ni tó kù òun náà ní ká máa ṣe sàrà àfọkù ṣùgbọ́n sàrà àyàn kò gbọ́dọ̀ gba ọ̀nà àdádálẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ sàrà àtẹ̀sí lọ́nà àdádálẹ̀ nítorí pé gbogbo sàrà àtàsí lọ́nà àdádálẹ̀ kò ní bòkù kàkà bẹ́ẹ̀ wọ́n dá padà fún wa ni. anabi sallallahu alayhi wa sallam ó ní man amila amalan ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tí kì í ṣàwàlà apá láṣẹ kó ṣe á dá padà fún un èyí tó túmọ̀ sí pé gbogbo sàrà àdádálẹ̀ gẹ́gẹ́ ní sàrà àjọ kẹta sàrà àjọ kẹjọ sàrà ogójì ọjọ́ sàrà ọlọ́dọọdún àdádálẹ̀ kò sí kanú rẹ̀ tí ó lọ bókù wọ́n dá padà fún ọ torí pé olúwa ẹlẹ́dàá wa ṣe ká ṣe àdádálẹ̀ léèwọ̀ gbogbo ń dábàá fẹ́ ṣe kò gbọ́dọ̀ tako ìlànà ẹni tá a fẹ̀sìn rán wa ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam nínú tó tún lè sọ sàrà àti àdádálẹ̀ ní ká sọ pé àfi nǹkan báyìí pàtó la lè fi ṣe sàrà àfọkù bíi mọ́sàtẹ̀ dárúkọ eléyìí látàrí àṣà ìṣe àwọn èèyàn àwọn máa wò pé mọ́sà làwọn fi ṣe sàrà àfọkù eléyìí náà sọ di àdádálẹ̀ gbogbo dáadáa nǹkan ẹ ní gbogbo dáadáa nǹkan tẹ kó jọ ẹ lè mú nínú rẹ̀ kẹ́ fi ṣe sàrà kẹwàá lánìyàn pé kó ló wa kó bí kéèyàn jẹ́ pé aṣọ lẹ kó jáde nínú àwọn aṣọ yín lẹ́bùn ẹnìkan ẹ wá ní ládàá rẹ̀ kó lo ẹlẹ́dàá kó fi kó fi fún òkú yín bẹ́ẹ̀ náà ni èèyàn lè kó bàtà kó gúnyàn èèyàn lè kó dídí lé kó gúnyàn èèyàn lè ránjẹ fúnyàn jẹ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ara tí èèyàn lè fi ṣe sàrà ni wọn aṣọ pàṣà ti yín wà mọ́sà fi mọ́sà so eléyìí ó lè sọ di àdáda lè mọ̀ yín lọ́wọ́ bákan náà ẹni tó wá béèrè tán ní ìmáàmù táwọn ń ṣe sọ̀láàtì lẹ́yìn rẹ̀ bí ti ṣe ń kíó àti bí ti ṣe ń dín ohun rẹ̀ wọ́n fẹ́ jọ bí ẹni pé ó ń ṣe kárí mi kí làwọn lè ṣe sí ẹ̀yin náà sì sọ ẹlẹ́rọ kan rẹ̀ tó ọkàn rẹ̀ tá a rí o àwọn ọmọ ṣe sọ̀láàtì lẹ́yìn rẹ̀ pẹ̀lú èrò tó dáa wípé kìí ṣe pé ṣe kárí mi nítorí pé Olúwa Ẹlẹ́dàá kò wá wípé ká máa wo ọkàn àwọn èèyàn torí ní tí ò lè ṣeé ṣe ni ọ̀nà wo làbá gbàdí ọkàn ẹni tí aròpin ń ṣe kárí mi táàfin mọ̀ pé kárí mi ní í ṣe eléyìí láàrin rẹ̀ àti Allah bá pé kárí mi ní í ṣe orí ara rẹ̀ lásán ni ó kó bá kò ní kó bá wa ó ní òní ní sọ̀láàtì àwọn ò ní sọ̀láàtì torí tó bá jẹ́ pé nǹkan tó lè kó bá sọ̀láàtì tiwa ni kó jẹ́ pé kò ṣe kárí mi Allah bá fún aláǹfààní ọ̀nà tá a lè gbàdọ́kàn rẹ̀ dàmà ipò ní kárí mi lélẹ́yìí tá a fi yẹra fún un tó sì dọ́wọ́ wa lè má múná kó bẹ̀rù Allah nítorí pé a lè má rọ́nà dénú ẹ̀ ṣùgbọ́n aláǹfààní àti gbọ́n ti ń jáde lẹ́nu ẹ̀ àrígbé bò ń ṣe ń dín òyìn báyìí ò ń ṣèṣe pé káwo lè bá fún ọ ní aká lè bá gbóṣùbà kan fún ọ ní a sì mọ̀ pé bá gbóṣùbà gbẹgbẹ̀rún òṣùbà fún ọ kọjá àmọ̀ kankan lọ́dọ̀ lu ẹlẹ́dàá wa kọjá pé ẹ̀sìn tó ń ṣe òun ṣe tọkàntọkàn fún lu ẹlẹ́dàá wa ló lè wúlò fún ọ àìjẹ́ bẹ́ẹ̀ á kí ọkọ àṣedànù òkú palẹ̀mọ́ àti fìdí rẹmi torí ẹ̀ ká bẹ̀rù Allah wọ́n lọ́ọ́ ẹ̀kọ́ jẹ́ ni àwòkọ́ṣe rere fáwọn ẹni tó tò lẹ́yìn tó bá jẹ́ pé wọ́tọ́ ẹ̀kọ́ jẹ́ ni àwòkọ́ṣe rere wọn náà ló jẹ́ pé òun gbé sọ láti gba ibi tó ti dòfo wọ́n dájú pé irú rẹ̀ ọ̀yẹ́ ń lè máa mú. wọ́n ní ibo wá ní sáfù àwọn obìnrin ó ti máa bẹ̀rẹ̀ sáfù obìnrin àtẹ̀yìn ni wọ́n ti máa tó wa bí sáfù tẹ̀yìn pátápátá bá ti kún àwọn tí wọ́n bá tún tó sáfù wọ́n máa pè lọ sápọ̀tù sápọ̀sì lẹ́yìn ìjọba òṣèjọ bó tilẹ̀ jẹ́ pé Al-Imam Nawawi àtàpá kan nínú àwọn olùmọ̀ àwọn sọ pé tó bá pò gírí bá ń bẹ láàrin ibi tí àwọn ọkùnrin wà síbi táwọn obìnrin wà lọ́nà tó ṣe pé ọkùnrin kò lè síjú wẹ̀yìn kó róbìnrin kò sí ní tó burú káwọn obìnrin náà bẹ̀rẹ̀ sáfù tiwọn náà láti wájú àmọ́ tí ó bá gàgá bẹ́ẹ̀ ẹnu àwọn olùmọ̀ kò lórí pé àtẹ̀yìn ìnísàfù obìnrin ti bẹ̀rẹ̀ جزاكم الله خيرا نعم السلام عليكم hello aleykum salaam wa rahmatulah orúkọ àwọn ibi tí a ti ń pè ìbọ̀lẹ̀ ti ń pè. àgbọ̀ àgbọ̀ àwọn oníbẹ̀rẹ̀bẹ̀rẹ̀ pé níbi salatu janaza tẹ́nìkan bá pàdánù rákà tẹ̀gbíràta alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì bọ́ọ̀ ni yóò ṣe ṣe. النبي صلى الله عليه وسلم sọ pé ما أدركتم فصلوا وما فاتكم فأتموا nǹkan tó báyẹn òun náà ni takbira alákọ̀ọ́kọ́ tiẹ̀ eléyìí tó bá tó jẹ́ tó jẹ́ Allahu Akbar lẹ́ẹ̀kẹta fún ìmọ̀ ńlá alákọ̀ọ́kọ́ tiẹ̀ ó sì ti máa ń tókè lẹ́yìn Allahu Akbar alákọ̀ọ́kọ́ tiẹ̀ so eléyìí túmọ̀ sí pé Allahu Akbar alákọ̀ọ́kọ́ ọba. irun tí lè má wọn mbẹ Allahu Akbar ẹlẹ́kejì tọ́jẹ́lẹ̀ kẹrin fún ìmá wọn ìwé nǹkan kan níbẹ̀ tó bá ti di pé ìmáàmù sálámà àti Allahu Akbar adékọ́ Allahu Akbar ẹlẹ́kẹta tiẹ̀ nù tó ń bẹ̀ yẹn wá Allahu Akbar ẹlẹ́kẹrin níbẹ̀ yẹn zero eight tó bá ń pè láti nàìjíríà zero eight zero two four four eight one four four one tó bá ń pè láti ìlú òkèèrè ẹ darapọ̀ mọ́ pẹ̀lú plus two three four eight one zero six one four three five four two plus two three four eight one zero six one four three five four two. náà ṣe ẹni tí ó pè ní last week ní òun hmm. fẹ́ béèrè nípa àbúrò òun tó fẹ́ tí òun ṣe mùsùlùmí hmm. tó wá ní challenges financial tí ó tún lè ràn lọ́wọ́ ó ti wá ṣèbéèrè padà pé ẹni náà ti accept láti fi ẹ̀sìn tó ń ṣe sílẹ̀ láti fi ọ̀dọ̀ ẹni tó wà yẹn sílẹ̀ ni ó wá bùkátà sí ìrànlọ́wọ́ pé ṣé òun lè ràn lọ́wọ́ báyìí láti bá ṣètò nǹkan tó fẹ́ ṣètò. ẹ ẹ jẹ́ kọ́kọ́ kọ́ fi bẹ́ẹ̀ lẹ́nu. ọlọ́pàá ò ti rẹ́ẹ̀dì báyìí. kò sí rẹ́ẹ̀dì náà tó bá ti filẹ̀ ṣe ìgbà yẹn tó kàn wá ràn lọ́wọ́. Ah. jazakumullahu khairan zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight one zero six one four three five four two tẹ́bá ń pè láti ìlú òkèèrè plus two three four eight one zero six one four three five four two. wọ́n lẹ́yìn tó bá jẹ́ pé ó ń wá iṣẹ́ irú àdúrà wo ló yẹ kó mọ̀ sí ìzákùn bàfẹ́. wá lọ́mọ bíi Allah azza wa jal <clears throat> nígbà tí wọ́n bá forí kanlẹ̀ nínú sọ́láàtì rẹ̀. كما بين لدي الأربعة سو رزق اللهم لا سهلا إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا بيناني دبا سون دبا تاجي يعني ما الله لا إله إلا الله وحده لا شريك لا له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله يترى فريد يوى ترى ساتن في جزء نعم جزاكم الله خير èyí tá a sọ nípa solatul janaza yẹn. Okay. Okay. naam salamu aleykum aleykum salaam orúkọ yẹn bí tẹ́tí ń pè ìbéèrè yín.

ìgbà táwọn nàbí sọ pé ma adraktum fasallu wọn kà kún pé Allahu akbar alákọ̀ọ́kọ́ tó ní yọkọ fatiha Allahu akbar ẹlẹ́kejì tí ọjọ́ ẹlẹ́kẹrin ti imam so yóò sá salatu fanabọ Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí imam bá ti wá sálámà sí Allahu akbar ẹlẹ́kẹta tí yóò sá dúà fókù lẹ́yìn rẹ̀ yóò sá Allahu akbar ẹlẹ́kẹrin yóò sálámà bi'idhnillah nígbà tí ó bá fi parí salatu rẹ̀ wọ́n lè má ti gbókun yàn kúrò níbẹ̀ yóò parí sọlá tẹ náà. jazakumullahu khairan wọ́n ní kí ni àwọn nǹkan pàtàkì etí tí a lè ṣe fún òkú wa yàtọ̀ sí à ń jẹun à ń jẹ mọ́sà à ń jẹ àwọn. tẹ́lẹ̀ náà ta ló ní kẹ́ ẹ jẹun kẹ́ ẹ máa jẹ mọ́sà ẹlẹ́yìn ẹ sọ̀rọ̀ tó bá pa wà làwa sọ pé kò ṣe bẹ́ẹ̀ ni ló lè béèrè bá wọn hmm. rádaràda lè tẹ̀sẹ̀ náà sókùn yín ni ó béèrè pé kẹ́ ẹ máa jẹun kẹ́ ẹ máa jẹ mọ́sà nítorí pọ́ǹkù ńgbà tí èsì pẹ́ gbádùn inú yín dùn kókò ni jazakumullahu khairan zero eight zero two four four eight one four four one bàbá ń láti ìlú òkèèrè plus two three four eight one zero six one four three five four two náà nínú àwọn tíra yẹn á rí àwọn àlàyé bíi akamul janayiz èyí tá a sọ yẹn àwọn òfin àti ìdájọ́ tó rọ̀ mọ́ ẹ lọ náà sàmà wàlẹ́kùn sàràǹtìlà orúkọ yín àti ìbéèrè yín náà ìbéèrè yín. bẹ̀rẹ̀ tí ń pèsè. àkọ́kọ́ ni pé èèyàn <clears throat> ti jẹ́ yín lówó ó wá ṣẹlẹ̀ pé ó ti lọ náà jẹ́ pé ẹ gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ láti fi dógò láti kó fi dógò fún gbèsè tó jẹ yín ìgbé tí wàá rí gbé ìgbé rí gbé ẹ wá rí pípọ̀ fẹ́ sanwó ẹ wá ṣẹ̀ṣẹ̀ wá gba ansẹ̀t rẹ̀ kọ́tọ́ <laughs> lábẹ́ òfin ṣẹ̀ríà níjọ́ títí ń yáwó nǹkan gangan ńlẹ́ gba lọ́wọ́ rẹ̀ láti fi dógò torí pé àyè máa tẹ̀lé òfin Allah náà ló fà tọ́pọ̀lọpọ̀ wàhálà fi ṣẹlẹ̀ ẹ wò òfin Allah dá lórí pé ẹnikẹ́ni tí ó bá yáwó lọ́dọ̀ ẹnikẹ́ni ẹni tó fẹ́ yáwó ni ó pe àpèkọ àpèkọ bó ti ṣe yáwó fẹ́ni tí ó kọ́lẹ̀ nítorí tó bá yẹ pàwọ́ la bá papèkọ àwa tá a yá lówó ó lè yí pé a ti ṣàbùmá fóun kì í ṣe iye tó ń yá pè torí ẹ ẹ jẹ́ kó fẹnu ara rẹ̀ pé àpèkọ iye tó yá nígbà tí alákọ̀wé tó bá kọ́ lẹ̀ tán so àwa pèèyàn méjì wọ́n jẹ́rìí sí i kó tí wàá di pé yóò máa mú ntọ́ yà ń lọ á ní kó fi nǹkan kan dógò nítorí pé ìdéwájú dẹjọ́ ìdẹ̀yìn ìdásọ̀ ó lè sọ pé òun ọ̀yá nǹkan kan lọ́dọ̀ yín ọ̀dà báwo wá ni mọ́tò rẹ ṣe dágbà láàmì hmm. báwo ni ìwé ilẹ̀ àti ìwé ilé rẹ bó ló ṣe dọ́wọ́ mi sọ nítorí pé ń bẹ́ẹ̀ nú àwọn èèyàn tó ṣe pọ́jà èèyàn lówó wọ́n wá fi ìwé tí ó pe àpèkọ rẹ̀ lórí bóun ti ṣe jẹ̀yàn lówó wọ́n fi hàn án hmm. ó wá ní kí wọ́n ṣáà wò kó fi lè bá àdóhùn lójú pò ń yáwó wọ́n fi lé lọ́wọ́ tàbí fi fi lé lọ́wọ́ báyìí ló bá bẹ̀rẹ̀ sí ní jẹ bébà bí ewúrẹ́ láti sọ pé òun kúkú jẹ ọ lówó ìwé tó o ní tọ́wọ́ alákọọ́lẹ̀ náà ọ̀dà bó òní ìwé ilé rẹ̀ sì dọ́ọ̀ báwo ni mọ́tò rẹ̀ sì dágbà láàmì tó bá pàǹ tẹ̀ lófin Allahu bẹ́ẹ̀ à ẹni kò ní jẹ́yàn lówó kọ́ máa jiyàn eléyìí sì tún dá lórí pé kò bá jẹ́ bàbá lọ́jọ́ ọmọ lówó kò bá jẹ́ ọmọ lọ́jọ́ bàbá lówó ọkọ lọ́jọ́ ìyàwó lówó ìyàwó lọ́jọ́ ọkọ lówó nítorí pé ẹ̀sìn Islam fẹ́ kẹ́ni kú pẹ̀lú ìwọ oníwọ̀ lọ́rùn rẹ̀ naam. jazakumullahu khairan zero eight zero two four four eight one four four one tó bá ń pè zero zero two four four eight one four four one tó bá ń pè plus two three four eight one zero six one four three five four two. naam salaam alaikum ẹ parí dòyìn tẹ bá ti ń ẹ máa pa rédíò yín tẹ́ bá ti ń darapọ̀ mọ́ wa zero eight zero two four four eight one four four one plus two three four eight one zero six one four three five four two plus two three four eight one zero six one four three five four two naam salamu alaikum. ìbéèrè yín pápá pàlẹ́. náà ẹni tó bá ti pè é ẹjọ́ ẹ máa fà yé lẹ́fẹ̀ẹ́ lómi zero eight zero two four four eight one four four one plus two three four eight one zero six one four three five four two wàhálẹ́kùn sẹ́wọ̀n tó la orúkọ yín bí tẹ́tí ń pè. kò yé yín. ìpèsè Islam ẹ ṣe kínní. ẹni tí ń sọ pé kínní. ó kí ẹni tí ń ti ìsọjí bọ̀ pé Allah ó gbàdúrà yín. ilé ìbẹ́ náà kan ti ń túmọ̀ sí pé ẹ̀ka gbẹ̀sìn ẹ̀gbòfin rẹ̀ mọ́ náà ni hmm. so à ń bùkátà ká kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ wọn mọ kankan nípa Islam tí wọ́n ṣe so eléyìí àìmọ̀ kankan nípa rẹ̀ kì í ṣàlébù bí àìgbìyànjú àti máa ń parẹ́ hmm. nítorí pé Olúwa Ẹlẹ́dàá wa ẹ mọ̀ pé nǹkan téèyàn bá súnmọ́ yóò jẹ́ àkọọ́lẹ̀ pé yóò jìnnà sí yàn ni ọ wà so ẹ̀sìn tèmi ó yẹ kí n mọ̀ nípa rẹ̀ èmi ò sún má bẹ́ẹ̀ màá sún mọ́ bí tí wọ́n bá ti ń sọ̀rọ̀ nípa rẹ̀ bí n bá tiẹ̀ lè wọlé kí ó ìnígbà láti jẹ́ òpè olójú dúdú nípa ẹ̀sìn tí mo fẹ́ ṣe tí mo fẹ́ fi là á ó burú jáì gbogbo nǹkan lọ́ọ́ máa ń pa rẹ̀ wọ́n mọ̀ pé èso six ni wọ́n gbọ́dọ̀ lò fún pákó yìí tí wọ́n bá lo èso four kò ní mú dáadáa à ń bọ̀sibọ́sí èso three tó o sì tún dààmú irú èso wò láfi kàn paanu o sì mọ́rú pákówó ńlá lè fi kan lé tó ṣe pé kò ní padà ju gbogbo eléyìí lọ mọ̀ àmọ́ táwọn agbé ọ̀dà ẹ sọ fún wa bá ṣe ṣàlùwàlà ìdí ọmọ ló kọ́ ọba domi sọ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀sìn ẹ tó fẹ́ tàtàrà rẹ̀ sórí rẹ̀ ọmọ nǹkan kan pa rẹ̀ mm-hmm. àbùkù yẹn pọ̀ àbùkù yẹn pọ̀ kọ́ yẹ kó rí bẹ́ẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ kẹsìn kún nǹkan kan ẹ̀sìn ni ó sì ṣẹ́kù tó bá kú tán bá páàkì ẹ̀ sínú sàárè rẹ̀ yóò yí ọ wíkẹ́ gbogbo ètò àgbélé ayé ṣe yí báyìí níbi kájẹ kámu ó ti parí ó ti tánu ẹ̀sìn tó kà kún òní ọ̀sẹ̀ kù ọwọ́ akọ́nà tó gbégbà ẹnì kí n sì sí tí ọ̀wá ràn ọ́ ràn ọ́ lọ́wọ́ o sórí gbogbo àdúrà táwọn kan bá ń ṣe lẹ́yìn ikú rẹ̀ látàrí pé bóyá àánú rẹ̀ ṣe wọ́n bóyá látàrí pé àwọn fẹ́ fi pawó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò lè wúlò fún ọ rárá pàápàá jùlọ àwọn àdúrà àdádálẹ̀ tí wọ́n ń ṣe wọn kò lè wúlò fún ọ kápẹ́ nìkan ṣàdúrà náà lọ́nà tó dáa kò tún lè wúlò fún ọgbà tí wò kú lọ́nà tó dáa tó o bá kú lọ́nà tó dáa lórí Islam ńláàdúrà yóò ṣe wúlò fún Olúwa Ẹlẹ́dàá kó jẹ́ kí a lè máa ṣe tó dáa kó jẹ́ ká lè kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa kẹ́sìn wo yé wa torí Islam tá a kà kún òní ọ̀sẹ̀ kù. ẹ má darapọ̀ máa pẹ̀lú zero eight zero two four four eight one four four one tó bá ń pè láti ìlú òkèèrè plus two three four eight one zero six one four three five four two plus two three four eight one zero six one four three five four two tọ́ba ń pè láti ìlú òkèèrè ó ti kọ́ zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one náà assalamu alaikum waaleykum salaam wa rahmatulah orúkọ yẹn mi tẹ́tí ń pè. ìbéèrè alhamdulilayi tí ẹ bá ń kí alukur'an àkọ́kọ́ yẹn ò ní bíútì kan tó fẹ́ háàdì kún alukur'an alukur'an ti bíútífù tẹ́lẹ̀ nítorí pọ̀rọ̀ olú ẹlẹ́dàá wa ni níjáde ti sọ ni pé zayyinu aswatakum bilkur'an ẹ kó ẹwà bá ohùn yín pẹ̀lú alukur'an ìsèké yín lẹ́fọ̀ yín kó ẹwà bá alukur'an hmm. ẹ̀yin lẹ́fì alukur'an kó ẹwà bá ohùn yín so eléyìí jẹba ẹ wá ní tí ìmáàmù ti ń ṣe sọ̀láàtì fún yín tó bá ní ohun bíi méjì àbí mẹ́ta tó bá fi ń ka kùránì lórí sọ̀lá ṣé eléyìí náà dáa bí ọ̀dà yóò bùkátà pé kí ìmáàmù kọ́ kàwò kàkọ́kọ́ gbọ́ná nítorí pọ̀pọ̀lọpọ̀ ntẹ́yìn wò kó dùn ìkàkùkà lásán ni ìkàkùkà ẹ máa pẹ́ yín tẹ̀ bá máa kéwà ẹ̀yin wọ́n máa kó Allahu Akbar so ẹ pé gbogbo ìkàkùkà lásán tó ẹ pé kò ní gba one over ten so eléyìí jẹ́ báwọn tó bá jẹ́ pé qira'a oríṣi kan náà ni ó fẹ́ kà tó jẹ́ qira'atu Hafs lápèjúwe àbí qira'a Warsh lápèjúwe ó wá jẹ́ pé ó ní oríṣi ohun bíi méjì bíi mẹ́ta láti fi kí alukur'an ó wá ń fi kí alukur'an lórí sọ́látùn tó sì ń ka dáadáa pẹ̀lú tajwid ń tọ́ da òun náà ni kó dúró lórí ohun ẹyọ kan kó má dáradára dá sílẹ̀ fáwọn tó tò lẹ́yìn rẹ̀ nítorí pé sọ láti dá wa ń ṣe à ń fẹ́ ká ṣe tọkàntọkàn à ń fẹ́ ká ṣe tìbẹ̀rù tìbẹ̀rù olúwa ẹlẹ́dàá wa kó lè bàa jẹ́ àtẹ́wọ́gbà máa tó bá di pé ń yí síbi ń yí sàn ẹ̀yin ní tí ò jẹ́ ti kárí mi so Allah ló mọ ọkàn rẹ̀ gẹ́gẹ́ bí ìbéèrè tán ti béèrè ṣáájú kó dúró lórí ohun ẹyọ kan kó sì jẹ́ pé ń kà dáadáa yóò bùkátà pé bóyá kírú lè má mú kọ́ káwò ká gbọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ ìkakúka náà ni wọ́n ń kà eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́. Assalamu alaikum. Alaikum salam. Orúkọ yẹn bí tẹ́tí ń pè. Ìbéèrè yín pàápàá. Àgbọ̀. Ẹ sọ̀rọ̀ sókè ẹ̀jọ̀. mi ń gbọ́ nǹkan tí ń sọ. wọ́n ní àwọn màláíkà ètò máa wà lápá ọ̀tàn àtàkùn sí téèyàn bá ti kọ́ ẹ̀fà yílẹ̀ gbóhùn òòlù eléyìí pé kọ̀ọ̀kan bí wọ́n bá kú kọ̀ọ̀kan wọ́ ẹ̀bọ́n náà ṣe dá ọ̀pọ̀ ọ̀tún àtàkóòsì rẹ̀ tí wọ́n máa tẹ̀lé níbo wọ́n ń lọ kí lọ́kàn àní kó ṣe dáadáa kó fi kó lẹ́gbàá àwọn béèrè tí ò nítumọ̀ báwo ni wọ́n ṣe ṣe tó ṣe sóríire lọ́jà eléyìí jẹ́ bó ṣe tẹ̀. ẹ jọ sọ̀rọ̀ sókè ìbéèrè yín àti ibi tẹ́tí ń pè é. Naam, ìbéèrè yín. نعم عليك السلام الحمد لله tẹni méjì máa ń ṣe sọlẹ ẹni tí ó jẹ máàmù yóò tó lápọ̀ tún imam gìgísẹ̀ rẹ̀ kò gbọ́dọ̀ lọ wájú ju gìgísẹ̀ ti imam lọ. Ajaib Hospital. Jazakumullah khair. 0024481441 plus 2348106 Naam. Wa alaikum salam tula ìbéèrè yín orúkọ yín bí tẹ́ ti ń pè. Naam. Ìbéèrè yín. gbogbo sọláàtì tó ti ṣe láti ìgbà tó yàgbẹ́ kàn gbogbo sọláàtì tó ti ṣe láti ìgbà tó yàgbẹ́ kàn gbígbẹ fi jẹ́ pé ń bẹ ní etí ṣòkòtò rẹ̀ yọ fọ ìgbọ̀n dáadáa yọ wá tún gbogbo sọláàtì ń ṣe ọlọ́run lọ. ǹjẹ́ a kún un lọ fẹ́ naam salaam aleykum orúkọ yín bí tá a ti ń pè ìbéèrè yẹn ṣe ń pápápá. ìbéèrè yín. wọ́n ti dáhùn wọ́n ti dáhùn wọ́n ti dáhùn. kò sí wàhálà tí ó dalẹ̀ ẹ̀yin kọ́ wọ́n bi léèrè ẹ̀sìn làwọn sọ kì í sàṣà.